الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله على آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونبقى لسبيل يكلصنا رمضان تقدر لا يوافق ما تلوى من بنا ọ̀sẹ̀ àti kankan bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú gẹ́gẹ́ bí tí ń sọ sòyà kó wẹ̀ kó bá jọ omi gbóná ló fẹ́ wẹ̀ omi tútù àbí ìtọ̀ lọ́wọ́ọ́rọ́ kódà tó bá fẹ́ sùn sínú bá fún omi ìwé ìtọ́ máa ń ṣe sí balùwẹ̀ ilé ìtòsí kó kún fómi kó sùn síbẹ̀ láì jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní fa omi inú rẹ̀ mọ́ kó sí nǹkan tó burú bẹ́ẹ̀ nítorí pé omi tó kan ara rẹ̀ tó mú kí ara rẹ̀ ó sinmi tó mú kí àárẹ̀ tó ń ṣọ́ rírẹ̀ tó rẹ̀ ó kó ń bẹ̀ omi kankan sí pẹ̀lú pé ọba ṣèyàmù rẹ̀ jẹ́ òsín tó burú ẹni tí ń ṣe ṣèyàmù kọ́wẹ́ òsín tó burú pé kó tún sinra nígbà tó bá rí i pé àrùn ọ̀fẹ́ sí dáadáa. kò sí tó burú mbẹ eléyìí ò sí nù kó ti máa ń ba as-siyam jẹ abẹ Allah azza wa jal kó sàn àwọn ìjọsìn alátẹwọgbà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka